101. ní báyìí tí aago mọ́kànlá ti kọjá ìṣẹ́jú kan ẹ jẹ́ ká darapọ̀ mọ́ Ọládùnní Bello lórí ètò alfig fìdín. Wallahu alladhi la ilaha illa hu. الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kí àyàn olùgbọ́wọ́ wọn pé àdìjọ kójú wọn bárúkà jùmọ̀ àhàlà àjẹká ṣe ó pé káàbọ̀ sórí ọ̀tún ètò yìí ètò àti àpò ní àlefíkò fi dín ọ̀làdùnní belo ló kọ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógúnmọ̀ṣọ́ ṣe é káàbọ̀ sórí ètò sáà kí Allah kó jẹ́ ká rí pé látàrí dáadáa lójúkọ̀nà ẹ̀sìn Islam ìbéèrè àkọ́kọ́ tí màá kọ́ fi ṣíde òun náà ní ìbéèrè tí oníbéèrè béèrè wọ́n ní àdúrà kan bẹ tí àwọn máa ń sábà ṣe àwọn wa máa ń ṣe tó jẹ́ pé ó máa ń wọnú ya hayyu ya qayyum bi rahmatika واصلح لشأني كله ولا تكلني إلى نفسي طرفة عين أبدا lẹ́ẹ̀kejì tó farapẹ́ bí wọ́n ṣe máa ń gbé wọnú ara wọn tí wọ́n sọ wọ́n ní àwọn máa ń ṣe allahumma rahmatika arju fala taklini ila nafsi tarfata ayn waslih shani kullihi la ilaha illa ant wọ́n láwọn afẹ́ bẹ̀rẹ̀ pé ṣé waslih shani kullihi ìní ọ̀tọ̀nà ni àbí waslih shani kullahu òní ọ̀tọ̀nà eléyìí ó jẹ́ alákọ̀ọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ṣé ìsìláàmù faramọ́ fún mùsùlùmí òdodo láti máa jẹ àṣejẹ fi wá ìwòsàn nígbà tí àìsàn àbí àárẹ̀ kan bá ń yọni lẹ́nu àti pé ìjánabi sallallahu alaihi wa sallam fúnra ẹ̀ júwe àṣejẹ fún mi nínú islam láti máa fi ṣe ìwòsàn eléyìí jẹ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní ǹjẹ́ sọ̀látù kan bẹ yàtọ̀ sí sọ̀látù Ibrahimiyya tó wá látọ̀dọ̀ nabi muhammad sallallahu alayhi wa sallam tí gbogbo mùsùlùmí ayé yòókù kò tí ì máa ṣe bíi sọ̀látùlù ibrahimiyya àti pé sọ̀látùlù fati ṣé lóòótọ́ ni pé kíkà rẹ̀ lẹ́ẹ̀kan ó ṣe déédéé odindi alukur'ani lọ́nà ẹgbẹ̀rún mẹ́fà tàbí ju ẹgbẹ̀rún mẹ́fà lọ bẹ́ẹ̀ àwọn tún gbọ́ pé tí èèyàn ò bá tí ì gbọ́wọ́ èèyàn ò lè mọ àṣírí sọ̀látù lè fa títorí pé n tó pamọ́ ni àti pé ṣé sọ̀látù kan bẹ àbí nǹkan kan bẹ tó pamọ́ nínú ìsìlámù bí tánàbí sọ̀lẹ́lẹ́ ìsìlámù kò fi hàn wá bẹ́ẹ̀ wọ́n ní ṣé látọ̀dọ̀ ànábì sọ̀lẹ́lẹ́ ìsìlámù ni sọ̀látù lè fa ti ti wá ni tí òun ò fi dàbí sọ̀látù lè bọ̀rọ̀ ilé yíyà tí gbogbo ayé mọ̀ àbí ibo ni orísun sọ̀látù lè fa ti gan-an níbo ló ti wá wípé kí ẹ bá wọn tan ìmọ́lẹ̀ sí ẹ̀jẹ̀ ń darúgbà ìbéèrè pọ̀ بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نجاجو الله قاعد قاعد إنا ló wá látọ̀dọ̀ ànábà Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tá a ká máa ṣe láti gbàdégbà àti látàrí àwọn ìṣẹ̀lẹ̀ ọlọ́kan ọ̀jọ̀kan tí wọ́n ń ṣẹlẹ̀ sí wa bóyá ní títí ń ṣẹlẹ̀ ní àbí ní tá à ń bẹ̀rù kó má ṣẹlẹ̀ àbí ní tá à ń ran kan pé kó ṣẹlẹ̀ ọlọ́kan ọ̀jọ̀kan àdó àlànàbì sallallahu alaihi wasallam fi kọ́ wa lórí eléyìí nítorí kí eléyìí ó lè bá yé kó lè bá súnmọ́ àwọn èèyàn náà làwọn olùmọ̀ tó jẹ́ pé wọ́n ṣe àkójọpọ̀ àwọn àdìsí ànábì Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n ṣe sí nínú tírà àwọn abala abìkan eléyìí tó ní í ṣe pẹ̀lú àwọn àdúrà tó wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam. wọ́n máa ń pè ní kìtàbù du'a àbí kí wọ́n sọ pé kìtàbù birri was-sila á máa rí inú sahih bukhari sahih muslim àtàwọn tírà sunan bíi sunan abi dawud ibn maja an àti tirmidhi kọ́lá tó fi dórí àwọn masanid bíi musnad imam ahmad مسند البزار بيان أن وطى في إمام مالك رحمه الله أتمنى حديث بوبو أبي السنة الكبرى للبيهقي السنة الكبرى للنسائي أتبي قرأت في دوري المصنفات مصنف ابن أبي شيبة أتي مصنف عبد الرزاق الصنعاني بوبو وسي أقوده قام حديثي توالت دع النبي صلى الله عليه وسلم قال بعلم فأنا أتي ابن السني أوانتي أقوده قوتي رو دين ديكا tó ṣe pé ó ní ṣe pẹ̀lú amalil yawmi wal layla níbi tí wọ́n ti ń ṣàlàyé àwọn hadith tó wá nípa àwọn àdúrà tánàbí sallallahu alaihi wasallam ní ká máa ṣe láàárọ̀ ètò ní ká tó máa ṣe lálẹ́. bẹ́ẹ̀ náà ni al-imam at-Tabarani àwọn náà ní tírà kan tá à ń pè ní kitabu du'a àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. al-imam an-Nawawi rahimahullah náà ní kitabu al-adhkar. ní ẹnu lọ́lọ́ yìí ọ̀kan nínú àwọn olùmọ̀ ẹ̀sìn Islam Sa'id ibn Wahb al-Qahtani rahmatulahi alayhi àwọn ṣe àkójọpọ̀ tíra hisnul muslim hisnul muslim yẹn kékeré báyìí ni ó ṣàkójọpọ̀ àwọn àdúà rẹ́gẹ́dẹ́ eléyìí tó wá látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam eléyìí tá a máa lò ní gbogbo gbà. alhamdulilah wọ́n túmọ̀ tíra iṣẹ́ di oríṣiríṣi nínú àwọn èdè àgbáńlá yìí táwọn èèyàn lè bá aláǹfààní àti màwọn kan lè bá a máa lò wọ́n. nítorí gbà bá pé ètò ń lo ọ̀dà ètò wọn náà mú lọ ọ̀dà eléyìí tí wọn náà ń lo òwúlò ọ̀dà èwo ni ká fi jà àárọ̀ rẹ̀ torí ẹ̀ ẹnìkan ṣe àkójọpọ̀ èyí tó yẹ ká ní lọ́wọ́ òun náà ni tó wà nínú tíra tó ń pè ní Hisnul Muslim a sì dúpẹ́ fọlọ́n àti bọ́ túmọ̀ tíra yẹn ṣèdè Yorùbá rẹ̀ eléyìí tó ṣe pé yóò jọ ọ̀rọ̀ Ọlọ́run dáadáa láti mọ àdúrà kí n àti báwo ló tiẹ̀ ṣe kà á torí pé kìí ṣẹni tó mọ kí ó lásán ni ló lè rí kà gbọ́ hmm. àti ṣe túmọ̀ rẹ̀ torí pé a tún kọ́ pẹ̀lú akọ àwọn lárúbá rẹ̀ pẹ̀lú àwọn aráàfin abidi eléyìí tó yẹ pé tó ń bá ń ti ń kà á yóò máa já sí lárúbáwá lẹ́nu rẹ̀ eléyìí tó ń pè ní transliteration so gbogbo eléyìí àwa ló kù sí lọ́wọ́ káwa náà gbìyànjú láti ra arú àwọn tíra yìí ká lè bá láǹfààní àti mọ àwọn àdúrà tí Ànábì sallallahu alaihi wasallam tó ní ká máa fi lọ gbogbo tí bá ń ṣe wá. wàyí o àwọn olùmọ̀ nípa ṣẹ̀rí àwa sọ pé tádùn àkànbá wa lọ́tọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam níjọ́ yẹ káwa mùsùlùmí ó ṣe ni pé ká máa ṣe àdúrà yẹn gẹ́lẹ́ bánabi bá ti ṣe ní ká ṣe. Hmm. ká má kìkan bọ náà kan ká má dà papọ̀ mọ́kàn bó ti ṣe wá gangan ní ká máa ṣe nítorí pé ànábì sallallahu alayhi wa sallam ó sọ nínú tọ́lọ́wọ́n bá fún un yàtọ̀ sáwọn ànábì tó ti síwájú rẹ̀ tọ́lọ́wọ́n sì ní fálómi yàtọ̀ sí nírú àwọn ẹ̀bùn yẹn òun náà ni òtí tùjọ́wámi al-kalim àwọn gbólóhùn tó kúrú ní gbólóhùn àti àràfi ṣùgbọ́n tó pọ̀ jọjọ ní ìtumà àti àwọn nǹkan tó gbé dání. torí ẹ̀ tánàbì sallallahu alayhi wa kò dájú pa lè ríru rẹ̀ nínú àdúrà táwa bá fi lárúbá wa róńdó yìí tá a bá fi gbé kalẹ̀. Hmm. sọ ìdí nu tó fi jẹ́ pé ká mójútó àwọn àdúrà tó wá látọ̀dọ̀ nàbì sallallahu alaihi wasallam ó pàtàkì púpọ̀. àdúrà tẹ wá ní kábàá yín tún ṣe ẹ ní pé a máa sọ pé wa aslih li sha'ni kullihi kò sí déédéé lédè lárúbá wọn. Hmm. torí pé ẹ̀yin fúnra ara yín iná إلي الأربعة وأصلح إلي فعل أمر نعم. فعل الأمر هم بكات مفعول به مفعول به أناني الشأن إلي تأمواي ترى وأصلح لي شأني شأني أم بنياي نصبني نعم. انتو جكاري فتحاري أناني اشتغال المحل بالحركة المناسبة so انتو pé yahoo tó wá lẹ́yìn nùnú bẹ́ẹ̀ kò lè fún aláǹfààní àti fi torí ẹ̀ la ṣe fún kẹsìrọ̀ níjẹ́ bá fẹ́ fi ṣe ìròyìn fún aṣáàn àbí tẹ́ fẹ́ fi yan ìdájọ́ tó yẹ kí ṣáàn ọgbà lòun ọgbà ìgbà tó yẹ pé àyè nọ́sùbà ní ṣáàn wà á jẹ́ pé kò lẹ́hù wà aslih li sha'ni kullah tó bẹ́ẹ̀ ṣe máa sọnù lẹ́yìn ìjọba. wọ́n ní ṣé àṣejẹ kan wà tí ìsìláàmù faramọ́ pé káwọn jẹ́ nítorí tí ń ṣe àwọn kò sí o islam ẹsẹ̀sìn tí ń kọ́ wa láṣẹ jẹ àbí nǹkan tó jọ bẹ́ẹ̀ torí pé gbogbo àwọn eléyìí tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn àwọn tí ń ṣẹ̀sìn ìbílẹ̀ ni ó ní í ṣe pẹ̀lú àwọn tí ń ṣe ẹ̀sìn pé báwọn ṣe bá àwọn bàbá àwọn ẹ̀wọ̀n kí láyé john ṣáájú kọ́lọ́hún tó ṣàánú wa pẹ̀lú islam yìí àwọn bàbá ńlá wa abọ́gibọ̀pẹ̀ ni wọ́n àwọn náà láwọn àlànà tí wọ́n ń tẹ̀lé wọ́n ní àwọn ètò tí wọ́n ń tọ̀ nínú ìgbésí ayé wọn wọ́n sì láwọn nǹkan tí wọ́n máa ń lò sí ti bá ń ṣe wọ́n eléyìí àtàrà abẹ ni wọ́n ti rí tí wọ́n ń pè láṣejẹ hmm. so àmọ́ ńgbà tẹ́sìn islam dé ẹ̀wọ̀n tẹ́sìn islam ńlọ́kọ́kọ́ wá káwọn èèyàn mọ́ rí i pé wọ́n ń bọgi bọ̀pẹ̀ òun á yọ wọ́n kúrò nínú bọgi bọ̀pẹ̀ hmm. ó pè wọ́n lọ sídìí ká máa ṣe Allahu Rabbul Alamin lónìí kan ṣoṣo torí pé Allahu Rabbul Alamin yìí ẹlẹ́dàá wa ni ẹlẹ́dàá wa tó ṣe é pé kò lórogún nínú àti ṣẹ̀dá wa báwo láti wá wà torí ẹ̀ ìsìláàmù ti wa kò sọ fún wa pé ń bẹ nínú tá a máa fi ṣèwòsàn pé ká máa ṣàṣejẹ kò sí nínú ìlànà tẹ̀sìn Islam hmm. torí à ń bọ̀ síbọ̀ sí láti wá ṣe ìbéèrè ìbéèrè tó tún tẹ̀lé yẹn pé ṣé ànábì náà fi àṣejẹ kan kọ́ wa àṣejẹ báwo ànábì fẹ̀sìn kọ́ wa ànábì sallallahu alaihi wasallam ń fa Al-Qur'ani kọ́ wa hmm. ànábì fi sunna kọ́ wa ànábì tún fi oríṣiríṣi ìwòsàn eléyìí tá a lè lò sí ti ń bá ń ṣe wa ó tún fi mà wá so ẹni tó mà mà ẹni tí ó mọ̀ ọ́ sì mà tọmọ hmm. kéńgbà téèyàn bá wádìí nípa nǹkan ó ṣòro kéèyàn tó mà nípa rẹ̀ hmm, hmm. ẹ àwọn ọ̀nà tánàbí sallallahu alaihi wasallam sọ pé lè máa fi ṣe òsàn pọ̀ nínú rẹ̀ iná ní ta rí nínú tíra olùmọ̀àgbà Sheikhul Islam Ibn al-Qayyim nínú tíra àwọn tá a mọ̀ sí Zadul Ma'ad nínú díẹ̀lẹ̀ kẹrin wọ́n ṣàlàyé nípa ọ̀pẹ̀bọ̀ nàbàwí àwọn ojú ọ̀nà tánàbí sallallahu alaihi wasallam tó là kalẹ̀ fún wa nípa àfi máa ṣe ìwòsàn àwọn nǹkan tí bá ń ṣe wá lọ́lọ́kan ọjọ́ kan eléyìí ti ń bẹnu tí a ti kọ́ àwọn èèyàn nínú àwọn àdánilẹ́kọ̀ọ́ àpapọ̀ jùlọ tí máa ń wáyé ní mọ́ṣáláṣí alimadina eléyìí tó wà lólùkókò gbogbo eléyìí àlàyé rẹ̀ kí lànà bí ní ká lò sí nǹkan báyìí kí lànà bí ní ká ṣe sí nǹkan báyìí òṣù àṣejẹ àṣejẹ báwo kí ni jẹ́ bẹ́ẹ̀ hmm. kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn wa ẹ̀sìn islam ti wà yìí báyìí hmm. so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ wá ní ẹlẹ́kùn sí àsọ̀látù wà tó yàtọ̀ sí ọ̀sọ̀látù ibrahimiyya tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó fi mọ̀ wá pé kí àwa mùsùlùmí ká máa ṣe àbí tí sọláàtì náà bá wà bó ló ṣe wá pamọ́ sí gbogbo mùsùlùmí tó ṣe pé ààrẹ mi ti ń ṣe ìbéèrè tẹ́ ṣe yóò pàtàkì àkọ́kọ́ ẹ̀rí anábì la fẹ́ sọ̀sọ̀ láti fún anábì tá a ti fẹ́ sọ̀sọ̀ láti fún yìí náà la fẹ́ mọ báwo láti ṣe sin lọ́n gbọ́dọ̀ rẹ̀ hmm. torí pé ńgbà tó lọ́wọ́ bá fẹ́ sìn ran ọlọ́run gbòǹkalẹ̀ lẹ́ni tí ọmọ kọ́ wa bá ti ṣe máa sin lọ́n. Hmm ẹnìkan náà àwọn sọ̀hábà ó sọ fún ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ kan ó ní qad alimna kayfa nusallimu alayka fa'allimna kayfa nusalli alayka idha sallayna àwa ti máa báwo láti máa sálámà sí o kọ́ wa bá sì máa sọ sọ́láàtì fún àgbà tá a bá ṣe sọ́láàtì hmm. torí pé tá à ń bá ń ṣe sọ́láàtì lójoojúmọ́ ẹ rí i pé a hmm. ń sálámà sá nàbí nù so sí sálámà sànàbì lÓgbómọ̀ṣọ́ sí sálámà sànàbì nílọrin sí sálámà sànàbì nìbàdàn sí sálámà sànàbì lẹ́kọ̀ọ́ sí sálámà sànàbì nkánù sí sálámà sànàbì nkàdúná sí sálámà sànàbì nàìjíríà sí sálámà sànàbì sallallahu alayhi wa sallam ní Egypt sí sálámà sànàbì sallallahu alayhi wa sallam ní South Africa sí sálámà sànàbì sallallahu alayhi wa sallam ní asaudiya sí sálámà sànàbì sallallahu alayhi wa sallam ní Malaysia sí sálámà sànàbì sallallahu alayhi wa sallam ní Indonesia sí sálámà sí ànábì sallallahu alaihi wa sallam ní Philippines àti sí sálámà sí ní Europe European continent sí sálámà sí ní American continent Australian continent báwo la ànábì ó sì máa mọ̀ pàǹ sálámà sọ subhanallah nínú àdéhìsì tó gúnrégé dáadáa ilé ìtì imaamu Bukhari àti Muslim tí wọ́n gbà jáde hmm. ànábì sọ pé inna lillahi malaikatan sayyahina fil ard yuballighuni an ummati as-salam dájúdájú ọlọ́run ọba ní àwọn màláìkà kan o táwọn jẹ́ arìnkiri káyé lókè pẹ̀ wọ́n máa jíṣẹ́ gbogbo sí sálámà táwọn àlùmọ̀ mi bá ń sálámà sí mi fún mi. tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé kọ̀sẹ̀ dìgbà tó bá dé Màdínà kó tó lè sálámà sànàbì kọ̀sẹ̀ dìgbà tí ọba dìgbà dàgbà kó o tó dipò orí àsàlátù sí sálámà sí fanabi wa muhammed sallallahu alayhi wa sallam mm. láti ibikíbi tó bá ti sálámà sí àwọn kan wà wọ́n gbà láti ẹnu rẹ̀ wọ́n jìṣẹ́ rẹ̀ mm. so eléyìí túmọ̀ sí pé a ti máa bá ń sẹ́n sálámà sí o báwo láti wá máa sọ̀sọ̀ fún tá bá ti sọ̀ láti mm. bá dákẹ́ lọ gbárí ẹ̀rù bá ba arákùnrin yìí kọ́mọ̀mọ̀ sí pé mo ti fẹnu kọ̀ mo ti ṣèbéèrè téèyàn gbọ́dọ̀ ṣerú ẹ̀ ọlọ́run mọ̀ sí mi lẹ́ni tálùkùránì ó sọ̀kalẹ̀ nípa rẹ̀ títí tọ́lọ́run ó tún fi gbé mi náà ṣépè bó ṣe gbé Abu Lahab ṣépè ẹ̀rú bẹ̀rẹ̀ sí ni ba ọkùnrin yìí wọ́n ń pè ní Ka'b ebìnà àjọrọ̀ Ka'b yìí ìdààmú gba torí pàànà bí ó tètè dáhùn nígbà tó ṣe làwọn bá ní ẹ máa sọ pé aláhùnmá sọlẹ alẹ Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim ìnàkà hamidun majid wa barik ala Muhammadin wa ala ali Muhammad. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد النبي نكام سيدنا صلاته في ديني تفجأك الإمام الشافعي أتي الإمام أحمد رحمهم الله تعالى لما في ذلك الصلاة الإبراهيمية من تشهد و أنا يمني إذا كنت ينبع في الإقباتي صلاة بعد تريكي kọ́ wa ní tá a máa fi sọ sọ̀láàtù fún ọ̀nà sọ̀láàtù wa ànábì wa ni kúlú ẹ máa sọ pé àṣẹ lélẹ́yìn hmm. àṣẹ bá sì wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tí nǹkan kan sẹ́rí rẹ̀ kúrò nídìí jíjọ́ ọ̀ràn yẹn ló máa ń jẹ́ ó túmọ̀ sí pé ká ṣe àsọ̀láàtù ìfà ànábì sallallahu alaihi wasallam nínú sọ̀láàtù wa ọ̀ràn yẹn ni tọ́ba ẹ ṣe àsọ̀láàtù ìfà ànábì sallallahu alaihi wasallam inna Allaha wa malaikatahu yá iyuhalẹ̀dì iná àmànú sọ́lù àlẹ́yìí wọ̀sẹ̀lẹ́mù tẹ̀sílẹ́mà tábà ní ẹsẹ̀ sọ̀láàtù fànàbí bọ́lá wọn bá ti sọ pé òun àtàwọn mọ̀lẹ́kùn ń ṣe àsọ̀láàtù fànàbí sallallahu alaihi wasallam ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀ máa ṣe àsọ̀láàtù fún ẹ̀sìn máa ké ní kéké àti máa bá ń ṣe ń ké báwo láti wá sọ̀sọ̀láàtù fún anábì ti fi kọ́ wa òun la fẹ́ sọ̀sọ̀láàtù fún òun náà lọ́kọ́ wa bá sì máa sọ̀sọ̀láàtù fún un. so àyè sì máa ẹ̀sọ́ ju yẹ ẹ̀sọ́ lọ òun lọ́kọ́ wa bá sì máa sọ̀sọ̀láàtù fún un bóun ní sì wá sọ pé ètò fi kọ́ wọ̀ dáa tó bóun ní sì sọ pé omi ìtún àtọ́ yanrantí jùlọ àbẹ́rẹ́ bá ṣe bẹ́ẹ̀ yẹn sí nànú kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́ má sì wà lọ́nà mm-hmm. torí ẹ̀ mò ń ṣe àsọ̀láàtì fanabi lọ́pọ̀lọpọ̀ màá máa ṣe àsọ̀láàtì Ibrahimiyya lọ́pọ̀lọpọ̀ ni mm-hmm. ẹnìkan á ní àsọ̀láàtì ni kò ní tẹ̀sílẹ́mù nínú àjẹpé ọ̀gbẹ́sì Islam yé ni báà ń ṣe ń sálámà sí kálukú ń sálámà sínú tashahhud mm-hmm. àsọ̀láàtì yìí bó ṣe wá náà lọ tẹ̀lé tẹ̀lé ìjẹ́ ti ṣe jẹ́ ń bẹ̀rù akramakumullah ṣé àsọ̀látù míì náà tún wá wà tánàbì fi kọ́ wa bẹ́ẹ̀ ni ọ̀kan wá nínú tíra al-imam at-Tabarani tá a mọ̀ sí al-Mu'jam al-Kabir anabi kọ́ wa pé ká máa sọ pé allahumma salli ala muhammadin wa sallim allahumma salli ala muhammadin wa sallim allahumma salli wa sallim ala muhammad allahumma salli wa sallim ala muhammad so tẹ bá ṣe báyìí náà sọ sọláàtù fún anabi mọ àmọ́ irú rẹ̀ kọ́ ló ṣe nu sọláàtù rẹ̀ o hmm. èyí tó ṣe nu sọláàtù rẹ̀ gbọ́dọ̀ jẹ́ sọláàtù ibrahimiya a sì dúpẹ́ fọlọ́n pé gbogbo mùsùlùmí lọ́mà torí de eléyìí ẹni tó mọ̀ kọ́dàkùn kọ́kọ́ ẹni tí ó mọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ hmm. a gbọ́dọ̀ ṣe nu sọláàtù wa hmm. iná ló fà làwọn ọmọ òfin máa ṣèbéèrè àtàwọn mùsùlùmí pé lè má mú tiwọn ní kánjúkánjú kánjú ni tó bá ti ṣe tàṣáàdù وأشهد أن محمدا عبده ورسوله بابا سلاما أو لم فاني أتسع صلاة فالنبي صلى الله عليه وسلم لأن الإمام كل إمام تو سلاما أين الإمام قوة ما فرابالي أين أتسع الصلاة الإبراهيمية ساديو كتو ديكين سلاما قد يتم ساديو الله نبي أبرو عن كمين تنبي نكاتم ساديو الله نبي أبرو عن كتو ديكوا سلاما اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات wa min sharri fitnatil masihid dajjal ká má fi níta kà nínú àwọn tíra tí ó ń bẹ lárọ̀ọ́wọ́tó wa ká má jẹ́ kó ńlá kan gbé hárí ká wá fi súnà nábì hapara torí pé nínú àwọn bíi akhdari àbí ìzíyà àbí rìsálà àbáwọn tíra màlìkíyà gbogbo mukhtasar khalil àtàwọn ṣòróòfò rẹ̀ ẹ̀rí pé wọ́n ṣàlàyé fún pé tẹ́ bá ti ṣe tàṣáwùdù débi ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ẹ̀lẹ́ sálámà àmọ́ sálámà o hmm. torí níta nàbì fi kọ́ wa òun náà ní pẹ́ tún sàṣọ láti fún un hmm. tẹ́ bá sàṣọ láti fún anábì tán anábì tún fi kọ́ wa pé má sálámà ṣáájú kó tó sádi ọlọ́ níbi àwọn aburú nǹkan mẹ́rin yẹn anábì hmm. tún sọ fún wa bó ti wá nù sọ́hìn muslim pé lẹ́yìn tó bá sádi níbi aburú àwọn nǹkan mẹ́rin yìí tán tún tọrọ gbogbo tó bá wù ọ lórí ayé àtàlùkìyàmà lẹ́yìn náà kọ wá sálámà eléyìí jábọ ṣèjọ wọn á ní àwọn gbọ́ pé wọn ní sọlátùl fati ipò ọlọ́lá ju alukurani lọ nígbà ẹgbẹ̀rún mẹ́fà ìsọkúsọ lásán lélẹ́yìn hmm. eléyìí a sì máa pé ìsọkúsọ táwọn èèyàn sọ ó ti pọ̀ jù lọ́wọ́ pé ìsọkúsọ làwọn bá fẹ́ jókòó tì máa fèsì fún títí tóníkálukú òfin kò láyé àní fèsì fún sọkúsọ gbogbo táwọn èèyàn sọ tán hmm. torí ẹ eléyìí bẹ́ẹ̀ nù sọkúsọ tó wá ó sì ń bẹ lákọọ́lẹ̀ nù tíra tó ń pè Ma'ani hmm. so gbogbo ẹni tí ń ṣe tọ̀ríkọ̀ ti tọ̀ríkọ̀ Tijaniyya àwọn náà tíra hmm. so inú rẹ ní ìsọkúsọ yẹn ti wá ẹ mọ túmọ̀ nínú hadith al ọlọ́wọ́n wa ó ní ọlá eléyìí ti ń bẹ fún lórí gbogbo ọ̀rọ̀ ẹlòmíì tí kì í sọ̀rọ̀ Allah ó dàbí ọlá tí ń bẹ fọlọ ní lórí ẹni tó kéré jù nù wa. tó nítorí délé kan á sọ pé nǹkan kan ṣe déédé pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́ǹgàn ọ̀rọ̀ kẹfẹ́rì ni à ń bọ̀sibọ́sí kó tún á sọ pé ju ọ̀rọ̀ ọlọ́ǹ lọ. Hmm. sọ eléyìí sọkúsọ lásán ni. wọ́n ní wọ́n sọ pé táwọn ọba gbọ́wọ́ àwọn ò tí ì jẹ́ mùsùlùmí gidi àti pé táwọn ọba tí ì gbọ́wọ́ àwọn ò lè mọ àṣírí tí ń bẹ nínú sọ̀látù fàtí àti pé àwọn àṣírí kan bẹ nínú ẹ̀sìn Islam eléyìí tó ṣe pé kò lè yéèyàn àfẹn tó bá ti gbọ́wọ́ ló lè yé Ah, àkọ́kọ́ ni pé ọwọ́ kí ló fẹ́ gbà lẹ́yìn tọ́lọ́ ti fi séjìká rẹ̀ <laughs> so ọlọ́run ọba ẹlẹ́dàá wa dọ ọlọ́wọ́ méjèèjì ó ti fẹ́ gbọ́wọ́ lọ́dọ̀ ta ni tó bá rẹ̀ ní mùsùlùmí pàdé pẹ̀lú mùsùlùmí tí wọ́n bá wọ́ ànábì sallallahu alaihi wasallam ní tí mùsùlùmí méjì bá pàdé tí wọ́n bá bara wọn lọ́wọ́ wọn à ní tú ọwọ́ yìí ká kúrò nínú ara wọn kọ́lọ́run tó forí jìn èkíní kejì wọn ọwọ́ kí wọ́n lọ ń gbà so eléyìí ọwọ́ tí súnà ní ká máa bara wa náà nìkan ló ṣe sọ̀tẹ́ rí abọ́yá àwọn tí ń ṣe ìbéèrè àwọn tọ̀rí kọ̀ ni báwọn kí tẹ́yìn máa ń ṣe tọ̀rí kọ̀ òun ò ní ríran rí pé nǹkan míì ń bẹ so ẹ sì mọ̀ pé tẹ́yìn máa ń ṣe tọ̀rí kọ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kò bùkátà mà kò bùkátà mà torí pé nínú píríncípù tó de tọ̀rí kọ̀ ni pé o gbọ́dọ̀ béèrè o gbọ́dọ̀ béèrè nínú kọ̀wáìdì tó wà nù tọ̀rí kọ̀ ni pé man sa'ala shaykhahu kayfa lam yuflih abadan. gbogbo ẹni tó bá bi olùkọ́ rẹ̀ ṣéwù rẹ̀ tó bá bi léèrè pé kí ló dé tí nǹkan báyìí fi rí báyìí. báwo ni nǹkan báyìí ṣe jẹ́ báyìí wọ́n ní kò ní ṣoríire láéláé. nínú qawaidut tariqah tún ní pé al-muridu yakunu bayna yaday shaykh kal-mayyiti bayna yaday ghasilihi. ẹni tó bá jẹ́ mùrídì níwájú ṣéwù rẹ̀ yóò dà bí òkú ni níwájú ẹni tí ń wẹ̀ sókò á máa rúra kò gbọ́dọ̀ rúra o ntí sẹ́wù bá fẹ́ ló lè fi ṣe hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní sẹ́yìn kankan ń bẹ tó ṣe pàànà bí òjíṣẹ́ rẹ̀ tó fi lọ tó ajẹ́ pẹ́ lómi ló mu wá àti pé bonilil fati ti wá. Sheikh Ahmed Tijani òun ló sọ pé ànábì ló fọ́n sọ láti lùfàtì lẹ́yìn tánábì ti kú pẹ̀lú ẹgbẹ̀rún kan ọdún àtọgọ́rùn kan ó lé láàdọ́ta pàànà bí wàá mu wá fọ́n lójúfò kì í ṣe lójú àlà o ó mú wa fún baba alágbádá gẹ́gẹ́ lọ́dún ìgbà tó mú wa jọ yẹn subhanallah mm. ẹ lọ ka sọhíhì imam muslim níbẹ̀rẹ̀ rẹ̀ àdìsí wa tí imam muslim gbà wá látọ̀dọ̀ ya ńlá wa aisha radiyallahu anha ó ní tẹ́nìkan bá fi lè sọ fún ọ pé nǹkan kan bẹ nínú ẹ̀sìn islam tó lọ́n fi ànàbì sallallahu alaihi wasallam kùnà láti jíṣẹ́ rẹ̀ tó fi lọ mm. faqad a'zama al ẹ sọ fún pé ó ti gbé ìdúró ńlá fún yín mm-hmm. gbogbo nǹkan tó lọ́n fi rán ànábì sallallahu alaihi wasallam lànàbì fi jíṣẹ́ mm-hmm. ní ájì ìdágbére lànàbì sì lọ sí ànábì ń pe àwọn èèyàn jẹ́rìí sí pé ṣé gbogbo ń tọ́lọ̀ ń fi rán mi mọ́ sọ fún yín àbí ń sọ fún wọn níbẹ̀ ni ọ sọ mm-hmm. ànábì sọ pé Allahumma fashhad ọlọ́run jẹ́rìí sí ọlọ́run jẹ́rìí sí torí ẹ̀ kìí sọ̀dọ̀ ànábì ni sọ̀látù fati ti wá o ọ̀dọ̀ Ahmadu Tijani ló ti wá torí ẹ̀ ń tànàbì sì mú wa fún wa lọ́lọ́run ní ká tẹ̀lé kìí ṣe ń tẹ́lómi mú wa ọlọ́run sọ pé man yuti'i ar-rasula faqad ata Allah ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ti tẹ̀lé tọ́lọ̀ ọlọ́run sọ pé wa in tuti'uhu tahtadu tẹ̀ bá ti tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ẹ̀ mọ̀nà. zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six jazakumullahu khairan sheikh ah, ẹ jẹ́ kí ara yan eléyìí fún wa fẹ́rẹ́ ní ìkéde wẹ́rẹ́ tí ọ̀ra wà níwájú wa yìí ah, fún àǹfààní àwa tí a ti ń pòǹgbẹ àti rí àwọn ìwé kan àbí kejì léyìí tó jẹ́ pé yóò ṣe wá láǹfààní nínú ẹ̀sìn wa ẹ̀sìn Islam pàápàá jùlọ àwa tí a wà ní agbègbè yìí tí a ti bùkátà ti rí àwọn ìwé kan àbí kejì ẹ jẹ́ kí a gbìyànjú láti tara ṣẹ̀ṣàdé alimọ̀dínà center tó ń bẹ ní pápá bẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ láti rí àwọn ìwé kan rà léyìí tí ó jẹ́ pé wọ́n ti tú sí èdè abínibí wa níbi tó jẹ́ pé títà àti abáǹkà yóò sì máa já sí lárúbáwá àti láti gbọ́ àgbọ́yé àwọn ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ nípa mímbàrì àti ìsìkárọ̀ àti àwọn nǹkan míì àti àwọn ìwé mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ léyìí tó jẹ́ pé ó ṣe olówó iyebíye tí ó sì ṣe wá ní àǹfààní tó pọ̀ inshallah láyé ń bí àti ní ọjọ́ àgbéǹdàlẹ̀ kíyàmá bákan náà ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé Muslim Foundation ní Ògbómọ̀ṣọ́ ọ̀dà Muslim Foundation ní Ògbómọ̀ṣọ́ wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ń ṣe àgbékalẹ̀ ètò ìlera ètò àyẹ̀wò ìlera fún gbogbo mùsùlùmí nílùú Ògbómọ̀ṣọ́ àti agbègbè ẹ̀ inshàlá ọ̀túnla ọjọ́ sunday òun náà ni àyẹ̀wò ètò ìlera yóò wáyé fún gbogbo mùsùlùmí nílùú ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀ kí a kọjá lọ sí ògbómọ̀ṣọ́ central mosque ọjà àgbó fún àyẹ̀wò náà dédé agogo mẹ́sàn-án òun náà ni yóò bẹ̀rẹ̀ àwa tí a bá gbọ́ ká sọ fún àwọn tí ò gbọ́ inshàlá hello. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Orúkọ yín bí kí ẹ ti ń pè. àwọn èdè láti Italy. láti Italy ìbéèrè yìí. mo ní àwọn àwọn ìyá wa hmm. bíi àwọn màmá mo ní màmá kan tó jẹ́ bíi àbúrò bàbá tèmi ìyá yẹn náà lọ́mọ tó jù mí lọ ìgbọ̀ngbọ̀ ìgbà níta bá ń sọ̀rọ̀ ẹ mọ̀ mi kọ́ máa pè ní bàbá mi sọ ibi làwọn fún màmá tiwa náà ń gbà mí náà ọkọ mi kì í kọ́ mo ní báwo ni ìyàwó ní islam ẹ̀kọ́ sí pé kò ṣe èdè tó burú àti báwo. bẹ́ẹ̀ ni ìyẹn sàlámù aleykum. aleykum salaam wa rahmatulah. alhamdulilayi àwọn ìyá àgbàlagbà tí a ní nínú mọ̀lẹ́bí wa tí wọ́n máa pe ọmọ àbọ̀mọ ọmọ àbọ̀mọ ẹ̀gbọ́n àbọ̀mọ àbúrò bàbá mi àbí tí wọ́n máa pe ní ọkọ mi gbogbo eléyìí inṣàlá kò sí ní tó burú mbẹ tẹkẹgbà lérò pẹ̀lú rẹ̀ kì í ṣe kó di bàbá àwọn tó ń gbà lérò pẹ̀lú rẹ̀ kìí ṣe wọ gangan lọ́kọ àwọn ṣùgbọ́n àwọn ti wà ń pọ̀ lẹ tó ṣe pé ìwọ náà ló kù lẹ́nu tí ọmọ ṣàmójútó àwọn gẹ́gẹ́ bí ọmọ sí bàbá wọn ló kù tó ọmọ ṣe àmójútó àwọn gẹ́gẹ́ bọ́kọ bí èsì ìpayàwó rẹ̀ ti fún yà jẹ. so ohun tí wọ́n gbà lérò èdè àpọ́nlé lásán kò túmọ̀ sí pé ọ̀dọ́ kan wọn ọkọ báwọn kò túmọ̀ sí pé wọn bàbá wọn bàbá báwọn. ẹ náà ẹ pa rédíò yín àbíkẹ́ yín lọlẹ̀ ó kọ́ ibi ẹ ti ń pè. àwọn àlekún. aleykum salaam wa rahmatulah orúkọ yín. bíbíkì láti Ìlọrin ni sà. ìbéèrè yín. àá kí àwọn dòkítà kí ọlọ́kọ̀ bá ṣe dáadáa fún wọn. ìbéèrè tèmi ni wípé tí ẹ bá fẹ́ kírun hmm. irú tí ẹ bá fẹ́ kírun ìdílé wa ti mọ̀ pé sọ́ọ́tì fatia lọ́dọ̀ ní ká gbọ́dọ̀ ká. Hmm so dàmọ pé bisimilayi tó wà ń bẹ òun náà ó wà nínú àwọn àyà alákọ̀ọ́kọ́ nínú sọ́ọ̀tù fàtíà ṣé àdàbà máa ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ọ́mù kì í sábà ka eh, bisimilayi ṣé ìlú yẹn bàjẹ́ ni tí mo bá ka bisimilayi láti ti bẹ̀rẹ̀ run àbí kò nídìí. alhamdulilayi tẹ́ bá ka sórọ́tù fàtíà tẹ̀sí bisimilayi rahman rahim ní bẹ̀rẹ̀ rẹ̀ inṣàlá kò sí ní tó ṣe sọ láti yìí nítorí ìyapa wà lẹ́nu àwọn olùmọ̀ nípa pé sára fatiha ní bismillah àbí kì í sára fatiha. al-imam ibn al-arabi rahimahullah wọ́n ní ìyapa tó ti wà lẹ́nu àwọn olùmọ̀ nípa pé sára fatiha ní àbí sára fatiha ó ti tó láti mú ni mọ̀ pé tẹ́nìkan bá ti sọ láti tí ó bá ti bisimilahi rahman rahim kó tó ké fatiha kò sí tó ṣe sọ láti rẹ̀. Hmm. ṣùgbọ́n ìta dọ́gba jù nípa àmọ̀ sí bisimilahi rahman rahim tó bá ti ké sọ láti tá àmọ́ wí bisimilahi rahman rahim jẹ́jẹ́ àtòrí alhamdulilahi rabbil alamin láti máa gbóhùn sókè nítorí pé léyìí ló dọ́gba pẹ̀lú àwọn àdìsí tó wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam nípa wí bisimilahi rahman rahim ní ìbẹ̀rẹ̀ fatiha àwọn àdìsí kan sọ pé máa wí àwọn kan sọ pé kèé wí ó túmọ̀ sí pé ẹni tí ò gbọ́ pé kó wí kèé wí sókè yìí níbi tá à ń bá ti ń kéwú jákè. hello ìyá ó ti já hello. aleykum salaam ó kọ́ yín. orúkọ mi ni sọ̀rí bímọ láti láti. òkè mọ́tò. ẹyin rédíò yín lọlẹ̀ àbíkẹ́ ẹ pa. ẹ̀rọ àkọ́kọ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ àwọn tó. ẹ béèrè ẹ béèrè ẹ béèrè. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé kí ìyẹn bá yẹn tẹ̀lé sí Islam ètí ìyẹn wàá mọ àwọn nǹkan tó yẹ tí ìyàrá ka pàṣẹ àti àwọn bíi ilé àlọ́ ìjọba ẹ̀sùn ní wọ̀ ìbéèrè ni ẹlẹ́sìn ní pé tí ìyá àti ìyàwó ìbàdàn súnmọ́ rẹ̀ ṣé ó lẹ́tọ̀ọ́ pé ẹ̀yẹ jẹ́rẹ̀bà ẹ̀ ní kíákíá ni àti pẹ́lá ni ìjọba ni. alhamdulilayi ẹni tó ṣẹ̀gbà islam tí ò wá mọ àwọn nǹkan tá a máa wí nínú sọ̀láàtì wa àtàwọn ìjọsìn tá a bá ń ṣe àmójúkúrò wà fún irú wọn nípa pé ìjọ ò lọ gba islam hmm. ṣùgbọ́n kò ní sàmójúkúrò mà tó ń bá ń tẹ́ ń pẹ́ ń bẹ̀ tó kọ́ mà nípa rẹ̀ nítorí pé gbogbo àwáwí gbogbo àròyé gbogbo àlàyé kò ní sáàyè fún láti ráyè fìdí múlẹ̀ mọ́ nígbà tọ́jọ́ bá ti pẹ́ lórí islam wa hmm. torí ra gbọ́dọ̀ kọ́ mà nípa ẹ̀sìn wa nàmbà túláàsì oníkà kọ́ mà nípa ń tà fi sin lọ́n kì í ṣe nàmbà fẹ́ẹ́ ẹni tó bá gba ìsìláàmù tó náà bá tètè ràn lọ́wọ́ tó tètè máa fàtí àka á àdúpẹ́ fọlọ́ tó o bá tiẹ̀ wàá máa kà ànábì tún fi kọ́ irú wọn hmm. kíkọ́ máa sọ pé subhanallah walhamdulillah wàlá ilaha illallahu allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah dípò fatiha hmm. títí tó fi máa fàtí àké. wọ́n ní síta bá bá obìnrin wa ní àjọṣepọ̀ àti tá a bá ní ìbálòpọ̀ pẹ̀lú rẹ̀ ṣé ká wọ ẹja náà bà kíákíá ni àbí ká jọ pẹ́ lára wa ká tètè wẹ̀ ni hmm. torí pé àmọ́ ń jọ ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí ti wà wa hmm. ikú ń bẹ bákan náà ó lè ṣeé ṣe kó jẹ́ pé èèyàn bá sì kò jẹ́ hmm. kó jẹ́ pé ìgbàgbé ó mú yàn èèyàn ní rántí pé jánábà ń bẹ lára rẹ̀ mọ́ èèyàn wà lọ́mọ sí náà pẹ̀lú ìjọsìn hello. wa wa Sulaiman láti UAE. ìbéèrè yín. Ah, ẹnìkan yá mi ní owó kan tó èmi wà Nàìjíríà tó owó tó wá yá mi yẹn tó ó ní òun yá mi tó agreement wà ní pé tí mo bá dé tó màá wá fún un ní owó yẹn tó lóun yá mi tó ọ̀tọ̀ ló mú fún tó wọ́n sọ fún mi pé òun yá mi fún tó yẹn ò pé tó mo bá wà pé tó gbàtẹ́mi wá dé nínú àánú Ọlọ́run mo wá padà wá dé sọ́dọ̀ ẹ̀ sí olóhùn bá mi ra nǹkan lọ́wọ́ rẹ̀ ìṣòlọ́dẹ nìyẹn mo wá ti padà pọ̀ nbà mú pé déédéé owó tí mo tẹ́ǹtì fún náà lówó tó fi bá mi ra nǹkan tó bá mi rà pé kò yá mi ní nǹkan kan so ṣé mo ní ẹ̀tọ́ láti lè láti san owó yẹn fún gẹ́gẹ́ bí agreement wa ni àbí kò yẹ kí n san because òun náà lè béèrè mọ́tò tí mà tí mo ti mọ̀ òun jẹun jẹun lówó so bọ̀ tó ń sọ báwọn yẹn káàkiri pé mo jẹun lówó kọ̀ kò lè ọ̀nfọ̀tún láti béèrè owó yẹn mọ́ ọ̀tún yẹn pọ̀ díẹ̀ lóní mo jẹun tí kò sí rí bẹ́ẹ̀ so ìbéèrè ẹlẹ́kejì. hello. ìbéèrè ẹlẹ́kejì hmm. ẹnìkan ó dọ́gbọ́n àmọ́fọ́lọ́ ìkan ó fi gba atm ẹnìkan tó pàtó wá ta atm yẹn wá lọ fi rẹ́gísítà akẹ́ni tó máa fi ń ta pẹ́pẹ́ So, wọ́n wá ń já owó tìyẹn tó pàtó padà yá yàtọ̀ padà fura wípé Eh, ẹni tó ń fún ní atm yẹn ní ìjọba máa já owó wa tó owó tó ti wá já ti wá pé three thousand naira tó òun wá ní pé nísìnyí báyìí òun gba owó òun padà bọ̀ tó wọn bá gba owó yẹn wọn ò ní ti gba three thousand twenty thousand lòun fi gbà eh, àbẹ́ òun lọ rìpọ́tù ẹ̀ fọlọ́pàá so ó sì lẹ́fídẹ́ǹsì tó bá rìpọ́tù ẹ̀ wọ́n lè rìpọ́tù yẹn so ó wá gba pásítọ̀tì rẹ̀ pé tí ò bá mú twenty thousand naira wá so òun ò ní òun ò ní fún un ní pásítọ̀tì yẹn so wọn ṣé eléyìí tọ́ nínú òfin ìṣẹ̀rí Islam láti gba owó yẹn tó ìpín ẹlẹ́kẹta nígbà yìí. ẹja da ọdún méjì báwo ṣe gbọ́. alhamdulilayi ẹni tẹ fún lówó kọ́ bá yín ra nǹkan wọn á lo àǹfààní pẹ̀yìn sí nàìjíríà hmm. dédé owó tẹ fún náà ló fi ra ń tẹ bẹ́ẹ̀ wọn wá parọ́ ọ̀pọ̀ nfọwọ́ kùn iye tó wá ló ń fi kùn wọn wá pọ̀ ọlẹ̀ jẹun lówó yẹn ẹ̀ máa sangbó ẹ̀ bá dé ẹ̀yin náà wàá rántí pọ̀ mọ́ nàìjíríà lẹ́yìn náà ẹ lọ síbi tí wọ́n ti bá yín rajà yẹn wọ́n á rí i pé iye tí ẹ kó kalẹ̀ gérégé òun náà ni wọ́n fi rajà yẹn wọ́n fẹ́ lò fún yín ni hmm. so pàdé tí wọ́n á rí i pé iye owó yín náà wọ́n fi rà á sẹ́ẹ̀sì jẹun tì ń lówó gẹ́gẹ́ bó ṣe lẹ́ jẹun lówó àbẹ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ títí tẹ́ fi ṣàlàyé fún hmm. so ẹ̀yin pẹ̀lú rẹ̀ ẹ jọ kóra yín sí ọkọ̀ ẹ lọ síbi tó ti rajà. ẹ sì mọ̀ bí ọ̀rà lé àbí iye tẹ́ ẹ fún gangan náà lọ́ra hmm. tó bá hàn sí yín lódodo pé iye tẹ́ ẹ fún gangan lọ́ra ẹ wàá fi iye pẹ́ jẹ lówó ẹ sì ṣe hmm. nítorí pé haramu kì í yóòyàn hmm. so yìí máa padà fa aburú fún yàn láyé àti nínú aburú tó sì fà fún yàn láyé ni pé náà tún fẹ́ gbàgbọ́ nítorí pé ẹni tó bá ti ṣèjàmbá fún yàn lẹ́ẹ̀kan èèyàn ò ní ìgbà tún ṣẹlẹ̀ lẹ́ẹ̀kejì. torí pé anabi sallallahu alaihi wasallam ni la yulaqul mu'minu min jahrin marratayn kò yẹ kápá kéke yóò gànyàn gbójú wò kan náà lẹ́ẹ̀mejì torí ẹ ẹ tún nígbà kí ròrò tún ṣẹlẹ̀ mọ́ àmọ́tẹ́yìn náà bá ṣàlàyé tẹ́ ẹ ṣe ní òkú òru pé tó bá tó kọ́ abì mí ohun ọ̀láyà ó yẹ kẹ́yìn ọ̀láyà mm. èèyàn ọ̀láyà láti ṣàlàyé fún nítorí kọ́mọ̀bà wa lọ jẹ́ pé èèyàn ò kù pẹ̀lú gbèsè lọ́rùn nítorí pé ó ṣeé ṣe ó jẹ́ pé owó tẹ fún gérégé náà ló fi ra nǹkan tó bá yín rà hmm. ṣùgbọ́n náwọn owó kan hmm. láti gbé nǹkan wálé hmm. wọ́n náwọn owó kan fẹ́ni tí ó ṣe é pé ọba gbé ẹni tó sọ ẹni tó tún bá gbé wọlé yóò lè ṣàlàyé ẹnu tiẹ̀ náà torí pé owó kọ́ba yín rà lẹ̀ fún àmọ́ bí nǹkan náà ṣe tóbi sí so ó lè jẹ́ pé ọ̀nàwó ọkọ̀ ọ̀nàwó aláàrú ọ̀nàwó gbogbo ẹ̀ yóò lè ṣàlàyé ara rẹ̀ eléyìí jẹ́ bẹ́sù jẹ́ wọ́n lẹ́nìkan ó yá nìkan ní atm card gbàtó wá fún ní atm card yìí eléyìí wá lọ fi rẹ́gísítà lọ́dọ̀ àwọn tí máa ta tẹ́tẹ́ tẹ́tẹ́ kí wọ́n máa ní kí wọ́n mú atm card wọn wá láti wá fi dógò so wọ́n wá ń já owó nínú atm card oní atm card òun náà wàá tètè fura wọ́n ti jáwó tó bíi three thousand naira kó tó fura mọ̀ pé wọ́n ń jọ̀n lówó òun á sọ pé wọ́n fi gba twenty thousand naira ṣé eléyìí sì tó àbí ọ̀tọ̀ ṣé kéèyàn kúkú san twenty thousand fún kó nà òsì ni nítorí pé ìlú òkèèrè lọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ hmm. tí òun bá ṣagídí pé òun ní san twenty dípò three thousand yẹn yóò lọ fẹjọ́ rẹ̀ sùnjọba ìjọba ó sì wọ́n sà wọ́n fi ránṣẹ́ lé <laughs> Hmm. so nítorí di eléyìí ṣé kọ́ máa bọ̀ wálé ni nítorí òdodo lórí Islam àbí kó kúkú tẹ̀síwájú pẹ̀lú rọ́ọ̀rẹ̀ àti jàǹbá torí rọ́ọ̀ àti jàǹbá náà ló mú mú ATM card ó ní ATM card kọ́ lọ́ọ́ fi rẹ́gísítà ó tún wá jẹ́ pọ́nrán ló tún lọ́ọ́ fi dáhùn ta tẹ́tẹ́ a'udhu billah ni pé Islam ọkọ wa ká gọ̀ mm. ẹ dákun tó rọ lọ kí lọ́ọ́ fẹ́ yáyàn lé ATM card sí. Mm atm card tó bá yá yẹn ó dàbí ìgbà tó gbé gbogbo àkáǹtì báńkì rẹ̀ ó gbé léyìn lọ ni. wọ́n wá pé bíi five hundred thousand ní bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹnu kó òun kó gbogbo ẹni. ó dàbí ọkọ tó fún ìyàwó lé atm card ni hmm. òun á béèrè pin number ọkọ náà bá tún gbélé lọ <laughs> gbà tó gbé pin number lé ìyàwó lọ́wọ́ wọn á lówó tí ń bẹ náà káàtì ń lọ bíi three fifty thousand hmm. ọkọ kan rí àwọn aláàtì inú sẹ́ẹ̀tì rẹ̀ pé ó ti gbà dé two seventy o ó ah. ti gbà ah, kí ni ń ṣẹlẹ̀ àwọn ẹni tó gbé fún náà ni wàá tí wọ́n mọ owó náà <laughs> so eléyìí túmọ̀ sí bẹ́ẹ̀ náà ni wọ́n lọ́jà kan wà tí wọ́n máa ń rà pé eh, nkíní wọ́n ní easy buy mm. so easy buy yẹn wọ́n nìkan lọ mú atm card yín wá wọ́n wá gbé atm lé wọn lọ́wọ́ owó kí ni èèlò lọ́jà èèlò <laughs> lọ́jà tó fẹ́ rà tó fi wá gbé atm lé wọn lọ́wọ́ <laughs> torí ẹ̀ islam ọkọ̀ akágọ̀ ẹlẹ́ẹ̀kejì islam sọ fún wa pé téèyàn bá jẹyàn lówó iye tó jẹyàn gangan lọ́gbọ́dọ̀ san kápẹ́ èèyàn jẹ one three thousand naira tí a bá ní kó san three thousand náà ní islam ní kó san mm. tí three thousand bá ti lé kọ́bọ̀ àbí pínì ó ti di rìbá islam ò fara mọ́ islam sọ pé wala ta'kulu amwalakum baynakum bil batil ẹ gbọ́dọ̀ máa jẹ owó ara yín láàrin ara yín níjẹ mm. islam ò fara mọ́ so bó tilẹ̀ jẹ́ pé tẹ́tẹ́ ni wọ́n lọ ta ló bí kún mọ́wó lówó tí wọ́n fi mú three thousand lówó rẹ̀ islam ọ̀ àgbà pé kí á ti torí rẹ̀ mú twenty thousand lówó tiẹ̀ hmm. islam ọ̀ faramọ́ ọwọ́ á ní ya ah, tó o bá san twenty thousand yẹn wọ́n padà gbé ọ̀ràn sẹ́lẹ̀ kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ilé bá bọ́ ọmọ kì í dẹ́rù bọ́ ọmọ wọ́n máa bọ̀ wálé lóko. wà á níbẹ̀ wà. kò sí wàhálà islam wa gbà kọ́kọ́ san wéèlì hmm. gẹ́gẹ́ bí islam ò ṣe gbà láti pìlẹ̀ náà pé kọ́ta tẹ́tẹ́ ilé hmm, hmm. ìjẹ́bù ṣe jẹ́. jazakumullahu khairan ẹ jẹ́ kí wọ́n fi tó wa létí pé àwọn ìwé tí ó jẹ́ pé ó jẹ́ ìwé ẹ̀sìn tí a mọ̀ sí ẹ̀sìn islam wa yìí lẹ́yìn tí a sì bùkátà sí àtúpalẹ̀ rẹ̀ lọ́nà tó jẹ́ pé a lè gbà láti máa fi kà á tí ó sì máa fi yé wa láti fi máa fi wí tí ó fi máa dó lórí ahọ́n agẹ́gílẹ́ dìgbà tí a bá ń wí èdè lágbáwá ó ti wà ní ìkàlẹ̀ ní sẹ́tọ́ báyìí fún wa láti máa rírà inshàlá ẹ ká máa kọjá lọ sí alimadina center ní pápá abẹ́rẹ́ lógún ọ̀ṣun láti máa rí àwọn ìwé náírà pàtàkì jùlọ àwọn èyí tí ó lórí ọ̀tọ̀ oníṣe pẹ̀lú mímbàrù bákan náà àlè ìṣèkọ́rọ̀ àti àwọn ìwé mi tó jẹ́ pé yóò tún jẹ́ ìwúlò àti àǹfààní tó pọ̀ fún wa inshallah ẹ jẹ́ ká mọ́ kọjá lọ sí Al-Madina center ní pọ́pọ́ abẹ́ẹ̀dẹ̀ lógún ọ̀ṣọ́ níbi tí a ti rí àwọn ìwé náà rà bákan náà ẹ jẹ́ ká máa fi tó ra wa létí pé Muslim Foundation Ògbómọ̀ṣọ́ wọ́n ń ṣe àgbékalẹ̀ ètò àyẹ̀wò ìlera fún gbogbo mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀ léyìí tí ó wáyé ní ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún twenty twenty one ti ṣe ọjọ́ àbámẹ́ta ti ṣe ọjọ́ Sunday ọjọ́ àìkú inṣàlá ọ̀fẹ́ ni o ọ̀fẹ́ ni àyẹ̀wò náà kò lówó ná ẹ̀ní ná náírà márùn tí í ṣe tí a lè sọ pé ó kéré ju àbí kọ́bọ̀ àbí náírà kan kò sì fẹ́ nà á bákan náà ọjà agbó ni ó ti wáyé ní Ògbómọ̀ṣọ́ Central Mosque lọ́jà agbó lọ́jọ́ Sunday ọ̀sẹ̀ tí ó ń bọ̀ yìí inshàlá ọjọ́ kejìlá oṣù kẹsàn-án twenty twenty one àwa tí a bá gbọ́ ká sọ fún ẹni tí ò gbọ́ Muslim Foundation Ògbómọ̀ṣọ́ àwọn náà ló ń ṣe agbátẹrù ẹ̀ ẹ̀ ló kọ yín o. wa alaikum salaam wa rahmatullah. láti. abdulkatif láti ọ̀yọ́. ìbéèrè yín. ìbéèrè ni alákọ̀ọ́kọ́ òun náà ní wípé mo fẹ́ béèrè lọ́wọ́ tó àtẹ̀tẹ̀ sọ̀rọ̀ bí n gbadé mo fọ́ bá wa lọ́wọ́ ẹni wọn. mo fẹ́ béèrè béèrè lọ́wọ́ wọn wípé báwo ni a ti lè ṣe àtúnkọ̀ ní ilẹ̀ yorùbá wa yìí tó jẹ́ pé àti ní bàjẹ́ lọ́wọ́ àwọn èèyàn tó kù bá tún máa nẹ́bì mọ́. ẹlẹ́gbẹ́rẹ́ ní ẹlẹ́ẹ̀kejì òun ni wípé báwo ni a ti lè ṣe wà ní mọ́tò nìka tó fi jẹ́ pé yóò gbà tí súnmọ́ àtàmì nẹ́bì bá nẹ́bì tó ti gbẹ̀gbẹ̀ yóò bá wa ṣàlàyé rẹ̀. ọmọ ìbéèrè tẹ ṣe ọjọ́ ti lọ fún. ẹ lọ́wọ́ yín o. Aleykum salaam wa rahmatulah. Ó kọ yín pápá pa aleykum salaam ó kọ yín pápá àpá o. sọ́wọ́n àlẹ́kọ̀ọ́ káàárọ̀. ó kọ yín ibi ẹ ti ń pè. ọ̀dà ẹ ló kọ yín o. èyí àwọn ìwé náà ń jẹ́ra wọn o ẹ ló yín o. ẹ ló aleykum salaam ó kọ yín. aleykum salaam orúkọ yín sọ ẹ̀yin ọ̀gbọ́n wa nù ẹ má bínú ojú ògbọ́n lórí bákan a insha allah rahman ibi láti máa ṣẹnu wá sì máa pàdé lọ́jọ́ mẹ́jọ ìní lórí ètò yìí kan náà tí a kò ní àlè fífò fìdíìn insha allah ọgbọ́n pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò ìkọ́lọ̀ nǹkan bá fi san lẹ́sùn lórí láyé ń bí àtìlọ́jọ́ àgbéǹdẹ̀lẹ̀ ẹ̀yà máa ọgbọ́n pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ àlùmọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ lọ́gbọ̀nsọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ Abu Zainab tí wọ́n dìjọ kọ́ orin wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ afa abdulwadud tí wọ́n dìjọ kọ́ orin wá jazakumullahu khairan ọ̀làdùnní belo ń lóko mi títí ọjọ́ mẹ́jọ náà ni mò ń tú wa ní kíkí ọlá kíkí ọlá tó sàlùbáríkà jùlọ táàtù máa kíra wa nínú ọgbà ìjẹ́nà insha allah rahman wípé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. 101. 101. Point one. Choose the first person.